بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم صلي وسلم على أشرف المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن استنى بسنتهم إلى يوم النشور أما تنقف الله سبحانه وتعالى أبلونا كجو جري ìkẹ́ àti ìkẹ́ rẹ̀ kó bá ṣe fún ṣẹ́ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí òdodo tí ń lòótọ́ pẹ̀lú ìsìlámù rẹ̀ pẹ̀lú ìmọ̀tẹ̀lé sunnu ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam àti ìgbọ́ ìsìlámù àti sunna yẹ̀rẹ́ pẹ̀lú àgbóyé àwọn tí wọ́n ti síwájú tí wọ́n jẹ́ ní ire abẹ́lọ́ subhanahu wa ta'ala kó má ṣàìyọnu sí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ kó sì mi àti nìkan nínú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ọlá la ilaha illallah a sì ń bẹ lórí hadithi ẹlẹ́ẹ̀kejì ní episode nine táàrán kan wípé episode nine yìí lúfẹ̀ jẹ́ ọ̀rọ̀ kẹyìn tá a fi ká ṣe àlàyé tó ní ṣe pẹ̀lú wàlẹ̀ hadith ẹlẹ́ẹ̀kejì yìí ńlẹ̀ ọ̀rọ̀ kankan tó ṣẹ́kù òun náà ní ọ̀rọ̀ nípa alqiyama Jibril alayhi salam bàbá ní gbàgbé nínú hadith yẹn lẹ́gbà tó ti bí ó ń ṣe ọlọ́run ọba léèrè sallallahu alayhi wa sallam pé kó ṣe àlàyé tí ń jẹ́ ìṣe dáadáa tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó fi ọ̀rọ̀ iman ọ̀rọ̀ tawhid kéèyàn máa sin ọlọ́run bí gbẹ pé èèyàn ń wo ọlọ́run ọba tó dáa kódà bó tilẹ̀ já sí pé èèyàn ò lè rí ọlọ́run kéèyàn gbà pọ́nlọ́ ọba ń wo òun kó páyà ọlọ́run ní kọ̀kọ̀ kó páyà rẹ̀ ń gbangba níbi àlámàrí rẹ̀ tó kéré jù àti tó tóbi nínú àwọn àlámàrí rẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú àlámàrí rẹ̀ láàrin òun àti ẹ̀dá èèyàn ilẹ̀kẹgbẹ́ rẹ̀ àti òun àtọ́lọ́run ọba tó dáa kó pòfin ọlọ́run ọba má. lẹ́yìn náà ìbéèrè tí ó wà á kàn tánàbí tí ànábì wá ń dáhùn lọ́dọ̀ Jibril ó ní ìbéèrè tí Jibril ń sọ wípé fa akhbirni ani sa'a ìwọ ń ṣe ọlọ́run sallallahu alayhi wa ó wá fún mi nírò nípa tí ń jẹ́ àsìkò náà as àsìkò náà àsìkò náà òun náà ni pé àsìkò tá yóò parẹ́ àsìkò tí gbogbo kan ó kásẹ̀ ńlẹ̀ nígbà wo ni ó ṣẹlẹ̀ bí àti wípé ìgbà wo ni ká máa retí rẹ̀ sí kí ló máa ń pa rẹ̀ ṣàlàyé rẹ̀ fún mi. ó ń sọ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó ní mal mas'ulu anha bi a'lama min as ó ní ọ̀rọ̀ alqiyama tó ń béèrè ń béèrè ń pa rẹ̀ yìí kò wá nímọ̀ jẹun tó kò wá nímọ̀ jẹun tí ń béèrè ń béèrè ń pa rẹ̀ lọ mọ̀ nímọ̀ jùlọ ọ̀rọ̀ àlùkìyàmọ̀ tó ń bí léèrè ń pa rẹ̀ yìí ó nímọ̀ gan-an ju ìwọ tó ń ń tó ń ń pa rẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni wípé alayhi salam tí ń bí oúnṣẹ́ ńlá léèrè alayhi wa nípa ọ̀rọ̀ alkiyama ìgbà tí ó wáyé ìmọ̀ nípa rẹ̀ gan ju Jibril tí ń béèrè ìbéèrè nípa rẹ̀ lọ. a jẹ́ pé tí ìbéèrè yẹn gan bá jẹ́ ẹni tí ń béèrè ìbéèrè nípa rẹ̀ ò bá fi lè máa ẹni tó súnmọ́ jùlọ ni pé ẹni téèyàn ń bi náà ní nímọ̀ nípa rẹ̀. bí kí tíṣà máa bi student ẹ̀ léèrè nípa ìbéèrè kan tó jẹ́ sí pé tíṣà gan fún ara rẹ̀ gan kò nímọ̀ nípa nǹkan yẹn bó o lọ́mọ rẹ̀ tí wọ́n ń kọ́ bí òun ṣe wá mà tí ń jásí pé ọ̀rọ̀ alùkìyàmọ̀ jùmọ̀ mùsùlùmí kò sí ẹ̀dá kan tó lè sọ pé gbà tó báyìí náà ló ṣẹlẹ̀ ẹ̀dá kan lè sọ pé bí ó sì ṣẹlẹ̀ bí ó sì ṣẹlẹ̀ bí ó sì ṣẹlẹ̀ rèé òun mọdún tí ó wáyé ìlú bẹ́ẹ̀ lọ́rọ̀ alùkìyàmù ń parẹ́ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí ẹ̀dá kankan tó ní òye ń parẹ́ kágbọ́n tó ló wá wá sọnù sọ́ọ̀tù tọ́ọ̀hà inna sa'ata atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima tas'a ọlọ́ọ̀ni a in tun lagbara ni dandan in bɔ wa oral qiyama kama daw tiɛ kama se ye meji si kɛda kama ni bo ya abi ko ni sɛlɛ abi yo sɛlɛ dandan in fi ha oral yi emi ɔlɔn gan mo fɛ pama mo pama pupɔ lituzza kullu nafsin bima tasa'a kò lè jásí pé gbogbo ẹ̀mí tó gbélé ayé ṣiṣẹ́. ká lè san wọ́n lẹ́san iṣẹ́ tí wọ́n ṣe. àfọwọ́ abdullahi bin abbas radiyallahu anhuma nínú àwọn qira'ati wọn àwọn narrative recitations tí wọ́n ní lọ́wọ́ tí àwọn students wọn tó ń jẹ́ àwọn àtàbíùn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn tó ń jẹ́ àwọn àtàbíùn tí wọ́n gbà lẹ́nu wọn wọ́n ní kódà ń gbà míì àfọwọ́ abdullahi bin abbas radiyallahu anhuma àfa jìnkòjìnkò tẹ́sẹ̀ wọn wọlé nínú mabasintuma alukur'an jùlọ láàrin gbogbo àwọn sàhábà wọ́n ní tí wọ́n bá fẹ́ kí àyà yìí ń bẹ nínú Suratu Taha ní a máa kí báyìí pé inna as-sa'ata atiyatun akadu ukhfiha ìgbà bọ́lá wọn bá ń sọ wípé ọ̀rọ̀ o ihun tí ó yẹ tí òfin ní ṣẹlẹ̀ kò ṣeé ṣe láyé kódà ìgbà tí ó ṣẹlẹ̀ gèmi ọlọ́ọ̀gán fẹ́ẹ́ pàmò rẹ̀ mọ́ mo fẹ́ pàmò rẹ̀ mọ́ fún ara mi so ìtumọ̀ rẹ̀ ni wípé bíi kéèyàn náà ní nǹkan kan nínú ilé èyí wá fi kíní pamọ́ fáwọn ọmọ fáwọn ìyàwó fún gbẹ̀n tó bá lè máa wáyàn wálé àwọn èèyàn wá ní ẹ dákun bàbá nǹkan yìí ibo ló wà nù ilé ẹ wá ní à ah, ibi tó wà nù ilé gan-an lóòótọ́ mi mo pamọ́ àmọ́ kò fẹ́ yé mi gan-an náà tí ń já pé èèyàn fi ń ṣe àlàyé ọ̀rọ̀ fáwọn tí wọ́n fẹ́ máa wá káàkiri wípé láyéláyé láyéláyé láyé bó ti wẹ̀ wádìí rẹ̀ tó ẹ̀ lè nílò yìí kankan pa rẹ̀ ẹ̀ lè mọ ibi tí mo fi sí bọ́rọ̀ alikiyama ti tóbi tó lè jẹ́ máa mùsùlùmí kí n kọ́kọ́ máa jẹ́ ọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ àti ọ̀rọ̀ ìmà tó jáde lórí ahọ́n tọ́lọ́run bá fẹ́ràn jùlọ ó ń ṣe ọlọ́run alaihi wasallam wípé àwa ń lò sẹ̀mí na bákan bákan lọ̀rọ̀ so mọ̀gbà tá kìámù ó parẹ́ irú àwọn àsìkò kan tó ti síwájú lọ ní nàìjíríà tá a wáyé kíkẹ́ nínú àwọn tó ń pera wọn ládarí àwọn ẹlẹ́sìn kírísítẹ́nìtì tí ń pásíkò báyìí láyé ó parẹ́ tí gbogbo àwọn ẹ̀dá èèyàn tí nǹkan kan òye táwọn náà lọ ń kó dúkìá wọn tí wọ́n ń dànù wọ́n ń kó dúkìá wọn ṣe lófò tọ́ ayé ọ̀nà wa rèédè ní ẹni tó ń wá ń sọ̀rọ̀ ọ̀hún lásìkò nì wọ́n náà sì ń sẹ̀mí dè ní o kódà ń bẹ lára wọn tí ń gbégbá àgbò páwọn náà fẹ́ sàrò orílẹ̀-èdè yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí inú ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ gbọ́ yé ẹ̀tàn jẹ́ ní gbogbo ohun tí ẹ̀rí ò bá ti wá fún nínú ìsìláàmù wa láti inú hadith oníṣẹ́lá sallallahu alayhi wa sallam àbí kò sẹ́ẹ̀rí tó wá fún nǹkan yẹn nínú Qur'anul Karim dandan ni outrightly mùsùlùmí gbọ́dọ̀ debunk ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gbá wọlé. tọ́ gbàtúnṣe náà alayhi salatu salam tó ti lè sọ ọ̀rọ̀ yìí tó ti pèsè tó fún Jibril rèé ìbírù náà alayhi salam kò já ń pátá lórí ẹ̀ ó ní fa akhbirni an amaratiha tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n fún mi ní àwọn àpẹẹrẹ táfìmọ̀ pẹ́ẹ́lì kí a máa ń súnmọ́ ń ṣe ọlọ́run alayhi salatu salam ọlọ́run bùn nínú eléyìí ó sì ṣàlàyé rẹ̀ ó ní antaridal amatu rabbataha ó ní kí ẹrúbìnrin kó máa bí olówó rẹ̀ kí ẹrúbìnrin kó bí olówó rẹ̀ wa antara al-hufata al-urata àálà òun náà ni kó máa rí àwọn ẹ̀dá kan tó já sí wípé wọ́n bá rìn ìwọ bàtà rìn ẹsẹ̀ lásán ni wọ́n fi ń rìn ìwòwò ni wọ́n ń tu tí wọ́n bá rìn tán fi ń ṣẹ̀ṣẹ̀mí ayé kódà tálíkì àtàlákùtà olùsí ni wọ́n ìgbà tó mọ̀ wá ara àwọn ìran yìí tìrán àṣẹ i tó já sí pé iṣẹ́ ká daran jẹ̀ níṣẹ́ wọn yàtàtọ̀ wàdúùnà filibuniyan àwọn náà máa ń salápá ń tètè wọ́n máa ń ṣe ìfagagbága lóyìn máa ń kọ́ àwọn ńlẹ ńlá ńlá ńlá ńlá ńlá ó ní àwọn àpẹẹrẹ rẹ̀ rí o tùmọ̀n tọ́lá kọ̀ lẹ́yìn náà Jibril alayhis salam ó bá pẹ̀yìn làwọ́ lọ falastu maliyan afáwa Umar radiyallahu anhu wọ́n ní mo wá lẹ́yìn ọjọ́ bíi mélòó kan tí mo lò lórí ìṣẹ̀lẹ̀ yìí thumma qala li ń ṣe ọlọ́run padà wá ń sọ fún mi wípé ya Umaru atadiri man sa'il wọ ẹni tó tiẹ̀ wá ń ṣèbéèrè ń yóò ní nípa àwọn nǹkan lọ́wọ́ wa yìí ìjó tí ẹ mú olùbéèrè náà qultu o wa rasuluhu a'lam wọ́n wá fún iṣẹ́ ọlọ́run ọba nídàáhùn wípé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló mọ̀ nímọ̀ rẹ̀ fa innahu jibril atakum yu'allimukum dinakum òórí nǹkan ni ẹni tó wá tó wá ń ṣèbéèrè nípa àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wa òun náà ni jibril ó wá fi ẹ̀sìn yín mọ̀ yín ni wíwá tó wá ń jọ náà ó wá ṣàlàyé ń jọ́rọ̀ ẹ̀sìn muslim alimami muslim ni wọ́n gba hadith yìí wá ìtumọ̀ hadith yìí rè káwá bọ́ sínú àwọn àlàyé tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ gbọdọ̀ alqiyama ìgbà tí ó ń ṣe ọlọ́run alayhi salatu salam tí ń fún jibril lésì wípé mal mas'ulu anha bi a'lama min as-sa'il ìyẹn tó ń béèrè ń béèrè ń pa rẹ̀ yìí ó mọ̀ ní ju olùbéèrè gangan lọ ó túmọ̀ sí pé gbogbo ohun tí ń ọmọ ìdáyàn pátá nípa tó ní í ṣe pẹ̀lú gbàtà kìyàmù òde ọdún wo ni nígbà wo ni ó ṣẹlẹ̀ rí kò sọ tó nímọ̀ nípa rẹ̀ o gbogbo ẹ̀dá ó jẹ́ èèyàn ni ó jẹ́ màláíkà nítorí pé èèyàn náà ló yíṣẹ́ ọlọ́run alẹ́ sùràt wasalam òun náà ló sì jẹun ọba nífẹ̀ẹ́ sí jù tó jẹ́ ní àjùlọ jù láàrin àwọn èèyàn gbogbo tí wọ́n ń jẹ́ àwọn ọlọ́run pátápátá ẹni tó jẹ́ ní bá fẹ́ràn jù sì gbéga Jibril òun sẹ́yìn tí mọ́lákù jìbìrìlò nímọ̀ ń pa rẹ̀ so láwàá rí kan náà àwọn màláìka ọlọ́run ọba tí ò nímọ̀ ń pa rẹ̀ sẹ́yìn tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tí ò nímọ̀ ń pa rẹ̀ rí so náà láwàá sọ pé ẹ̀dá kan bẹ nú àwọn ẹ̀dá yẹn tí ò nímọ̀ ń pa rẹ̀ òun náà ni mọ́ tanra rẹ̀ o báyà kan bá lóun jẹ òun mu tán bákan lòun jẹ bákan lòun rí kódà àwọn àtọ́lọ́hún níbi táwọn ti gbé ń pàdé ẹ̀yìn nígbà náà ọjọ́ báyìí làkìyàmọ̀ ó dé o ìgbà báyìí làkìyàmọ̀ ó dé o ẹ̀já mọ̀ pé nínú àwọn ìlànà èṣù ni ọ̀rọ̀ àsìtáàní ni tí wọ́n fi ń ṣe àwọn èèyàn lọ́nà kò sí ẹ̀rí rẹ̀ bójú kó máa eléyìí ń tọ́ka sí nǹkan ńlá jàmáà mùsùlùmí kí nìkan náà ajá sí pé ọlọ́run bá subhanahu wa ta'ala òun nìkan ló nímọ̀ nípa nǹkan yìí lọ́dọ̀ òun náà ló ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam bó ṣe wá nínú sahih al subhanahu wa ta'ala òṣìṣẹ́ ọlọ́run wá ní ó wá káyà yìí inna allaha indahu ilmu sa'ati wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fi al-arham dáúdájú ọlọ́run ọba òun ni mà ní kọ̀rọ̀ alqiyama ìgbà tí ó dòní bẹ lọ́dọ̀ rẹ̀ ọba yìí ló sì ní kápá kó sọ ẹ̀sújò lẹ̀ kó sọ dòjò onìkan ló sì nímà nípa kádàrá tí ń bẹ nínú oyún tí ń bẹ lára oyún inú tí ń bẹ nínú okùn yá rẹ̀. bákan náà Allah subhanahu wa ta'ala tó sọ láyé mi wípé yas'alunaka 'ani as-sa'ati ayyana mursaha ìwọ́n ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wọ́n mọ̀ wá bí wa nábì léèrè nípa àgbówọ̀ làlùkìyàmù ó dérí qul innama ilmu 'inda rabbi ìwọ́n máa fún wọn ní dáhùn wípé ìmọ̀ rẹ̀ o ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba mi la yujalliha liwaqtiha illa hu kò sẹ́ni tó lè sí payá àsìkò ìgbà tí àlùkìyàmù ó dé sí àfọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní mọ̀ ń pa rẹ̀ thakulat fi samawati wal ard ọ̀rọ̀ alkiyama yìí ó mọ̀ jẹun tó lágbára púpọ̀ ó mọ̀ wúwo fáwọn tí ń bẹ sánmà ni fáwọn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ni ọ̀rọ̀ alkiyama mọ̀ kàyàn láyà jẹ́ mọ́ mùsùlùmí la ta'tikum illa baghta bálkiyama náà ó bá dé jẹ́ mọ́ mùsùlùmí lógìjì náà ni ó máa ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn lóyìjì náà làwọn ọmọ ẹ̀dá ó máa rí tí tí ó máa ṣẹlẹ̀ gbà wá rí bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ni wọ́n ń bẹ̀rẹ̀ sí ń fún Jibril lésì nípa ìbéèrè míì tó wáyé nípa àgbàtàlùkì amòwòde òun náà ní èsì tó ní í ṣe pẹ̀lú kí làwọn àpẹẹrẹ ta fi lè má. adil amaraj àwọn àpẹẹrẹ wọ̀nyí yóò máa tọ́ka sí nǹkan méjì sí nǹkan mẹ́ta àpẹẹrẹ wípé ó súnmọ́ àbí ní àwọn àpẹẹrẹ alqiyama wọ́n kún sí mẹ́ta ká gbọ́yé bẹ́ẹ̀ bí àwọn afọ́ olùmọ́sí máa ń ṣe àlàyé rẹ̀ àwọn àpẹẹrẹ kan ń bẹ tó já sí wípé ó ti ṣẹlẹ̀ kò ní padà ṣẹlẹ̀ mọ́ tí fi ń tọ́ka sí pé dandan ni ọ̀rọ̀ àlùkìyàmà òótọ́ ni yóò padà ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ kan sì ń ṣẹlẹ̀ lásìkò tá à ń bẹ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ yìí èmi àti ẹ náà jọ ń gbúrò rẹ̀ àwọn àsìkò kan nìyẹn lórí àwọn àpẹẹrẹ tá a máa rí pálíkìyàmà ń bọ̀ wá àpá àpẹẹrẹ míì sì ń bẹ kò ní ti ṣẹlẹ̀ ní ìsìn ó dọjọ́ ọ̀la ó dọjọ́ ọ̀la kó tó padà ṣẹlẹ̀ àwa generation sàǹbẹ lásìkò yìí àní ń rí àwọn tí ó padà máa ń lòkè pẹ̀láyé lásìkò tálíkì àmọ̀ gangan ó dé àwọn ni wọ́n ó rí àwọn àpẹẹrẹ wọ̀nyẹn so oríṣi mẹ́ta ìgbà tí ọ̀rọ̀ àpẹẹrẹ àlìkíyàmọ̀ fi máa ń gbà wáyé rè kátó wílẹ̀ kan sí àwọn àpẹẹrẹ kan bẹ tó ní í ṣe pẹ̀lú àlìkíyàmọ̀ ń bọ̀ wá ká kalẹ̀ dé èyí ò ti ṣẹlẹ̀ síwájú èyí tó lágbára ju rẹ̀ òun ni gbígbé oúnṣẹ́ ńlá dìde gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ti wá ná ànábì fi ń sọ wípé wà bu'ithu ana wasa'at kahatayin wọ́n gbé mi ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ àtìgbàtálì kíámù òde adà gẹ́gẹ́ bí èka méjì fàṣàrọ̀ ila sababatil wusta ń ṣe ọlọ́run ó wá fi èka méjì ìka àfábẹ̀lá àti ìka àárín ilà sàbábàtì wal wusta ó fi ìka ìlábẹ̀ àti ìka àárín ó fi júwe ìgbà tálíkì amòhóde àti ìgbà tí wọ́n gbòòn dìde sí a sì gbé tá a bá ka méjì papọ̀ báyìí kò sí àlàfo kan tí ń bẹ tá a bá fi ìka àárín àti ìka àfálábẹ̀ tá a bá pa méjì papọ̀ bánabi ti fi júwe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fáwọn sàhábà nìyẹn a rí i pé kò sálà kankan láàrin méjèèjì ń já sí pé ìgbéyìnde tọ́lọ̀ ń ṣe fànàbì tó fi wálé ayé àtìgbàtálì kí á mọ òde ó súnmọ́ra wọn púpọ̀ so ìwà tó ń ṣe ọlọ́run bá ti wá yẹn kò ní padà wá mọ́ tó tọ́ka wípé àlùkìyàmọ̀ ti ń bọ̀ náà ló fi já sí pé nígbà tó wá ń kílèmù wípé ànábì ọlọ́run lòun lẹ́yìn wíwáyé àná Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pé nínú àwọn mùsùlùmí ní sọrú ẹ̀ ni àbó jẹ́ pé nínú àwọn túnbẹ̀ sí mùsùlùmí ní sọrú ẹ̀ ó ni ẹni so ìkan nìyẹn ìkejì làwọn àpẹẹrẹ tó ṣe pé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ láwọn tásìkò tá a wà yìí so tí ń fún yàn lára mọ̀ wípé àbábára ẹni tí bá ń sọ sọkúsọ ọ̀rọ̀ pálíkìámọ̀ kan ò sí kábọ̀ pé ń ta àwọn èèyàn ni àlọ́kìámọ̀ ń bọ̀ wá àwọn àpẹẹrẹ kẹta ìgbà tó ń wáyé nígbà tí àsìwọ̀n gan bá dé tó súnmọ́ kó mọ́ bá wà tá à ń bẹ lókè pè yí má tọ̀ àwọn àpẹẹrẹ wọ̀nyí sì rè wọ́n tó pín sọ́nà méjì al-alamatu as-sa'ati al-kubra alamatu sa'ati as-sughra àwọn àpẹẹrẹ kan bẹ tó tún àpẹẹrẹ ńláńlá ni àwọn àpẹẹrẹ ńláńlá wọ̀nyí bàtàlì kìí máa bá sún dẹ̀dẹ̀ tó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ gangan làwọn máa ṣẹlẹ̀ alamatu sa'ati as-sughra àwọn àpẹẹrẹ bàtàlì kìí máa ó de tó jẹ́ àwọn àpẹẹrẹ kéékèèké yẹn làwọn á ń rí lẹ́nìí lára àwọn àpẹẹrẹ kéékèèké yẹn òun ni ìgbéǹde tọ́lọ́run bá gbé ànábì dìde tó rán sí gbogbo àwọn àgbálá sí gbogbo ẹ̀dá láyé so nínú àwọn àpẹẹrẹ kéékèèké yìí lànàbí dákọ nu hadithi yìí ara àwọn àpẹẹrẹ ńláńlá ó dákọ rẹ̀ nínú àwọn hadithi míì tí sọ muslim tí mo muslim náà gbà àtàwọn àfáàmì oní hadith ibẹ̀ ń kà ń lọ lẹ́nì kákẹ́ mẹ́nu bà ẹnu àpẹẹrẹ tànàbí júwe nu hadith yìí nìkan ma kò sì bọ́tà ṣe parí àlàyé lórí eléyìí à lè fẹ́nu bà àwọn àpẹẹrẹ tó jẹ́ àwọn àpẹẹrẹ ńláńlá tó ní í àpẹẹrẹ méjì táṣùmù pálkìyàmà ò ń bọ̀ wá ó ní àkọ́kọ́ ni wípé kẹ́rúbìnrin kó mọ bí olówó rẹ̀ àǹjáde ìdàlẹ̀ àmàtọ̀rọ̀ bàtàhà ó ní kẹ́rúbìnrin kó mọ bí olówó rẹ̀ àfààní ìtọ́ka rẹ̀ tí ń já sí wípé nínú táṣùmù pálkìyàmà súnmá ó ní wípé ẹrúbìnrin pé ẹrú obìnrin nìyí yóò padà máa nínú kó jẹ́ ìyàwó fẹ́yàn tó jábọ̀rọ̀ tó jọ́lọ́rọ̀ tó lówó lọ́wọ́ tó rà olówó yìí padà wá súnmọ́ gẹ́gẹ́ bí obìnrin Islam sì fààyè rẹ̀ lẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ lẹ́tọ̀ọ́ èèyàn náà àwọn ẹrúbìnrin òun ní jẹ́ mọ́mọ́ làkàtà àìmánà kan owó èèyàn lèyàn fi lọ rà lọ́jà lásìkò ìgbà tí wọ́n ń ṣòwò ẹrú èèyàn ra wálé èèyàn sì súnmọ́ wà lẹ́yìn ìgbà tí èèyàn ti níyàwó mẹ́rin tán lé èèyàn láǹfààní kéèyàn tún súnmọ́ irú àwọn obìnrin tó bá rí bẹ́ẹ̀ òkú mọ́ sí gbọ́yé o tó dáhùn kó wọn sọ pé màmá mọ́làkàtà ìmárùn kún sẹ́kẹ́tìrì inú ọ́fíìsì wọn tó jóbìnrin wọn bá ṣe zìnà ó ní wọn màmá mọ́làkàtà ìmárùn kún sẹ́kẹ́tìrì inú ọ́fíìsì rẹ kìí ṣẹrú ó lóbì ó sì wáṣẹ́ wá ni so màmá mọ́làkàtà ìmárùn kún kìí sábà ṣẹlẹ̀ àfìgbà tí a bá rí ogun láàrin àwọn èèyàn táwọn èèyàn kẹrú tí wọ́n kẹrú tá padà wá ń ta àwọn ẹrú èèyàn yẹn sòtéèyàn wá rà lára rẹ̀ tó jóbìnrin ibo olówó rẹ̀ ló obìnrin tó jẹ́rú rẹ̀ ọmọ tó bí òun ni ọ̀gá ni ó máa jẹ́ fún irú obìnrin yẹn so ìyẹn ní jésù àǹtẹ̀yẹ̀dàlẹ̀ àmàtó rọ̀bàtà ha so àwọn àfa kan wọ́n tú síbẹ̀ ayé àwọn àfa mi tí wọ́n sọ wípé wọ́n ló já sí pé àwọn tí wọ́n èé ṣe lárúbáwá wọ́n padà máa bí lárúbáwá àǹtẹ̀yẹ̀dàl àjàmùlà àrọ̀bà wàlà àrọ̀bù mùlùkùlà àjàm wà àrùbáàbùn láhùn wọ́n ní pé eda ẹ̀dá níranlẹ́yà tí èyí ṣe lárúbáwá wọ́n padà wá máa dẹni tí ó mọ̀ bí larubawa lọ́mọ. ìyẹn náà sì lè máa rí bẹ́ẹ̀ èèyàn ló sẹ̀mí ọjọ́ tó pẹ́ nílẹ̀ lárúbáwá èèyàn padà omo fẹ́ ọmọ wọn tó jọmọ igba ìgbà tí ó bá ma. sọmọ tó bí ẹni tí èyí ṣe ko náà kó fun. fún ọmọ yẹn òun sì jọkùnrin ọmọ ní ń jẹ́ fún obìnrin lárúbáwá yìí tó jẹ́ ìyá àmọ́nu ṣẹ̀ríà Islam ọmọ obìnrin ọmọ obìnrin tó jọkùnrin olówó orí òun ló jẹ́ fún ìyá rẹ̀ tí bàbá rẹ̀ ò bá sí láyé mọ́ òun ni ó máa fojú tó ìyá rẹ̀ tí ó máa darí rẹ̀ pẹ̀lú òfin ọlọ́run ọba àwọn kan ní gbogbo ẹni tí ò tó nǹkan nǹkan tó tó nǹkan ó máa jáde látara rẹ̀ èyí tó wá tó nǹkan tó máa jáde látara rẹ̀ yóò ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú àgbọ́yé mi gbogbo àwọn ìlú tẹ̀mọ̀ sọ pé ìlú wo ni ìlú wo mélòó ni wọ́n ń lu tá à ń sọ yìí gbogbo ilé wọn ò ju mélòó bíi mẹ́ta kan báyìí lọ abà kan báyìí ni ọlọ́mọ wọn á fa àwọn èèyàn kan ńláńlá ńláńlá jáde nínú ìlú ni títí wá sí pé àwọn èèyàn ńláńlá yìí wọ́n padà máa darí orílẹ̀-èdè àwọn máa darí ìpínlẹ̀ àwọn máa darí gbogbo àwọn àyè ńláńlá níbi iṣẹ́ ìjọba nínú ìlú tí wọ́n bá ti ń gbé sẹ̀mí àwọn máa darí ibẹ̀ kódà èmi ò padà tán wá lọ jọba sáwọn ìlú ńláńlá tó lára àpẹẹrẹ alkiyama ni àpẹẹrẹ kejì tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó tún dákọ an tara al-huffata al-urata al-ala ri'a ash-sha'i yatatawaluna fil bunyan àpẹẹrẹ kejì ó ní kí wọ́n ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó máa ṣàkíyèsí àwọn ẹ̀dá kan ìṣẹ̀mí wọn ìṣẹ̀mí ká máa fẹsẹ̀ rìn lásán à ń lajú pé ká tiẹ̀ fi nǹkan kájú ara ká fi yàtọ̀ sẹ́ranko n ò ní gbọ́yé láyéláyé ìsẹ̀mí wọn ni èèyàn sí ní wọn àlàáàlà kódà ò sí òmù wọn dàrú tálíkà ọlọ́run ọba ni wọ́n jẹ ló sì gidi òòrí àwọn qualities mẹ́tẹ̀ẹ̀ta àbí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò pè sára àwọn ìjọ wọ̀nyí ìsẹ̀mí wọn ìsẹ̀mí oníwòwò ni wọn ò ní mọ̀ wọ bàtà òṣòtúmù wọn dàrú àmọ́ tó bá ti dòpin ayé kódà rẹ̀ á àṣà oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó tún júwèé irú iṣẹ́ táwọn èèyàn wọn yóò máa ṣe níṣẹ́ ká dáná jẹ náà ni ẹni bá sì ń dáná jẹ tó já sí pé inú gbó ní gbé lápòjúwe kì í sábà rò papọ̀ mọ́ àwọn tí ń bẹ ń gbòòrò so wọ́n ń wẹ̀wù yẹn ò lè sí inú sẹ̀mí tí wọ́n lè gbọ́ pé yẹn ń wẹ̀wù ká sì máa wọ bàtà bọ́n fẹ́ wọ bàtà lọ wọn ò lọ̀lú so ànábì ní àwọn ọ̀ràn wọ̀nyí ẹ̀tọ̀tọ̀ wàlúùnà fìlbùnìyàn àwọn ló mọ padà mọ́ wá ṣe ìfagagbága ní tí wọ́n mọ lé káàkiri láyé ní káwọn náà kọ́lé ńláńláńláńlá yálà wọ́n mọ kọ́ sínú abúlé kó wọ́n ní o àbí wọ́n mọ akọ sínú ìgboro eléyìí ló máa jẹ́ kan nínú àwọn àpẹẹrẹ tó máa rí. òun ló fàtí àfa àwọn ibn Rajab al-Hanbali rahmatulahi alayhi náà sọ pé ìtumọ̀ rẹ̀ ni wípé anasafilannasi yasiruna ru'asa'ahum. وتكثر أموالهم حتى يتباهون حتى يتباهون بطول البنيان وزخرفته وإتقانه وني ní ìtumọ̀ yìí ni pé àwọn èèyàn rẹ́dẹ́rẹ́dẹ́ àwọn èèyàn tí wọn ò dámọ̀ láwùjọ àwọn èèyàn kan tí tí tí wọ́n jẹ́ ni tá à ń fojú yẹpẹrẹ láwùjọ ń padà wá do lórí àwọn èèyàn dúkìá wọn wàá pọ̀ débi wípé wọ́n máa fi ìmọ̀ ọkọ́lé ńláńlá ìṣẹ̀lẹ̀ lọ́ṣọ̀ọ́ ìmọ̀ ọkọ́lé hẹ̀rìmàhẹ̀rìmà wọ́n padà máa wá fi ṣèyànràn láàrin ara wọn so eléyìí yóò máa ṣẹlẹ̀ so bàbá sì ń ṣàkíyèsí ìlérí nìyí náà eléyìí ìtì ń ṣẹlẹ̀ káàkiri lẹ́nìí gbogbo àwọn kò lóko àwọn ẹ̀dá tá àti ẹ̀mọ́ràn wọn rí irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń gbé nǹkan ńláńlá ribiribiri ṣe káàkiri àgbáyé lẹ́nìí gbogbo àwọn ìlú ìlú èbó tá à ń sọ pé àwọn ni wọ́n ń darí gbogbo àgbáyé wọ̀nyí wọn ò lóko láwọn ìgbà kan amẹ́ríkà ìgbà wo ló lóko sí britain ìgbà wo ni wọ́n sí àwọn ìlú tá a ti gbọ́ téèyàn bá ń ka ìtàn centuries tí wọ́n ń darí ayé ńgbà náà lárúbáwá Rome Persians àwọn tí wọ́n ń darí ayé nìyẹn ẹ wá pásítọ̀ tó wá wà yìí lẹ́nu ọlọ́run padà wá ju ti ń jẹ́ ìjánu darí ayé ó padà wá gbé sọ́wọ́ àwọn tí wọn ò lókọ̀ ńgbà kan rí níjà sí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí náà táwọn tí wọn ò lẹ́nu níbi àlámọ̀rí ọ̀rọ̀ ayé ńgbà kan rí tó padà wá ń dẹni táwọn èèyàn ń wárí fún lẹ́nì tí wọ́n bẹ̀rù wọn pé ah, bẹ́ẹ̀ bá fi tàwọn ìlú báyìí ṣe ah, bọ́ǹbù ló fi payé yín rẹ̀ gbogbo nǹkan ìjà ogun ọ̀dọ̀ wọn ló wà gbogbo ẹ̀ náà ń tọ́ka àpẹẹrẹ pálíkìyàmà nsúmọ́ni. gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣe ọlọ́run bá dákọ̀ yìí sallallahu alaihi wasallam ó ń túmọ̀ sí wípé àwọn nǹkan yìí tí òye ó máa jáde lọ́dọ̀ àwọn tí ń jáde yìí ń já sí wípé wọn ò ní máa ń lò torí gbà pé nǹkan yẹn ń jáde ní tí ò ti yẹ kó jáde so àmánà làwọn nǹkan tí ó yẹ kí wọ́n máa darí àmọ́ tó wá ṣe pé ọ̀dọ̀ àwọn tí wọ́n lè sọ àmánà yẹn kọ́ ni nǹkan yẹn ti ń jáde ń jáde lọ́dọ̀ àwọn tí wọn ò rọkàn bóyá ó ti jáde kò ní jẹ́ káwọn tí wọn ò mọ̀ ń pa rẹ̀ tí nǹkan yẹn jáde lọ́dọ̀ wọn kò ní jẹ́ wọn lè fojú tó àmánà yẹn ẹ mọ̀ rí ẹrúbìnrin tó mọ̀ bí olówó rẹ̀ olówó rẹ̀ tó bọ́ wá bí lọ́mọ yìí ìjẹ́rìí mi ó ṣe ṣé yóò lè fún ìyá rẹ níwọ̀n rẹ̀ bó ṣe kó fún un torí ìpìlẹ̀ ni wípé kò tiẹ̀ yẹ kó já sí pé ẹrúbìnrin yóò mọ̀ bí olówó rẹ̀ kò ní lè fún níwọ̀ rẹ̀ níwájú ọlọ́run nínú òfin ẹ̀sìn bákan náà àwọn ìjọ tánàbí ń ròyìn láwọn èèyàn wọ̀nyí wípé olòṣì ni wọ́n ìwòwò ni wọ́n máa rìn bẹ́ẹ̀ náà ni wọ́n ní mọ̀ wọ bàtà tó bá ṣe pé lọ́dọ̀ wọn náà lówó padà wá darí sí tí dúkìá darí sí tí agbára ayé darí sí bó ni wọn ṣe máa ṣe ń fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn wọn ò lè mọ òun mọ sí lò náà lẹ́fì máa rí lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lómi lọ́fíìsì ni ní àwọn government parastatals láyè káàkiri tẹ́lẹ̀ pé wọ́n wà láwọn òpó ńláńlá wọ́n máa ń sí lò ni torí pé kì í sàwọn ló yẹ kó wà ń pò yẹn sábà pé àpẹẹrẹ pálíkì àmọ́ ń bọ̀ wá tánà bí ti sọ kalẹ̀ lọ́lọ́run bá fi ní kí wọ́n wà ń n wò ní ríwọ àwọn nǹkan wọ̀nyí n wò ní rí sọ. so àwọn ẹni àìmọ̀ kan àwọn tí wọn ò ní níwà àwọn tó sọ pé àmọ́ wọn mọ̀ kẹ́kẹ́ láwùjọ ń padà máa dolórí àwọn èèyàn wọn máa kọ́rọ̀ ayé jọ látara bẹ́ẹ̀ àmọ́ gbọ́rọ̀ ẹ̀sìn yé àmọ́ ọlọ́run wọn ó ba ètò ìsẹ̀mí àwọn èèyàn jẹ́ wọn ó ba ètò ìsẹ̀mí ayé àwọn èèyàn jẹ́ ètò ìsẹ̀mí ẹ̀sìn gbogbo rẹ̀ ni wọn ó náà ẹ̀yìn tó tó jẹ́ tálíkà yóò padà wá dọba lórí àwọn èèyàn á padà máa wá fi àwọn nǹkan ti sí lọ́dọ̀ òun ló lórí bíbà ẹ̀ òun ló mọ̀ fojú tó nǹkan báyìí òun ló mọ̀ fojú tó nǹkan báyìí ó fẹ́rẹ̀ súnmọ́ kó já sí wípé ihun tó kàn kan náà ni pé bí ó sì máa kọ́rọ̀ àwọn èèyàn síkùn bí ó sì máa kó àwọn èèyàn dúkìá àwọn èèyàn ẹ̀tọ́ àwọn èèyàn tó máa kó lọ sí èbó tó máa fi ṣera rẹ̀ láǹfààní nìkan tí ò ní lè sọ́wọ́ àwọn èèyàn torí pé nǹkan yẹn kò nímọ̀ nípa rẹ̀ kò sì nímọ̀ ẹ̀sìn nípa rẹ̀ ìwádìí pé àtẹ̀sìn àwọn èèyàn àtọ̀rọ̀ ẹ̀mí àwọn èèyàn ìsẹ̀mí àwọn èèyàn gbogbo rẹ̀ wà pokú muṣu gbogbo rẹ̀ wà dìdàkudà ayé ò ní rójú àsínú tún wá dàrú. bákan náà ó wáyé nu hadithi mi tó ń ṣe náà sallallahu alayhi wa sallam tó ní inna min ashrati sa'ati an yurfa ala ilm wa yadhhara al lára àwọn àpẹẹrẹ tá mọ̀ wípé alkiyama máa sún mọ́ onípọ́lọ́wọ́n bá wó kàyín mọ̀ kó ńlẹ̀ bẹ́ẹ̀ làmọ́ kó wàá gbàlú kan anabi tó wá fi bi wá ó tó wá ń sọ nù hadisi mi wípé anáwó yaqbidu al-ilma bi qabdi al-ulama hatta idha lam yubqi aliman ittakhadha an-nasu ru'usan juhala fasu'ilu fa'aftaw bi ghayri ilm fadallu wa adallu. wọ́n ṣe lọ́n sallallahu alayhi wa sallam ó ní lára àwọn àpẹẹrẹ tẹ́sí máa mọ̀ pálí kí a máa súnmọ́ nípa ọlọ́run bó máa gba ìmà yóò máa kámọ̀ kó lórí ilẹ̀ ayé bí ó sì máa kámọ̀ kó ní pé àwọn àfáà ó àwọn àfáà òótọ́ àfáà òdodo tí wọ́n ní ìmọ̀ yìí tí wọ́n sì lo ìmọ̀ yìí ọlọ́mọ mú wọn kó ńlẹ̀ yóò máa kásẹ̀ wọn kó ńlẹ̀ sẹ́kọ̀ọ́ máa ṣẹlẹ̀ lẹ́nìí wallahi billahi azim ń pààyàn lẹ́kún àwọn àfáà wa mẹ́tẹ̀ẹ̀ta yìí lásìkò tá a wà yìí lẹ́nìí sheikhuna ibn baz rahimahullahu ta'ala sheikhuna lalbaniyu rahimahullahu ta'ala sheikhuna muhammad bin salih al-uthaymeen ta'ala àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí kù wọn ò jìnnà síra wọn tí kan ní ninety nine ìkan kú ní ninety nine àwọn kan kú náà kú ní two thousand ìgbà tí wọ́n ti kú ẹ̀wọ̀ bọ́ra ló mọ̀ sí wádà kàtìkàtì gbogbo ìgbà tí wọ́n ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọra wọn dàáfà lẹ́nìí tí wọ́n kàn ń balẹ̀ ayé jẹ́ pẹ̀lú fatiwa tí ò dáa yìí tí wọ́n á gbé súnà kalẹ̀ gẹ́gẹ́ bí òṣèlú tí wọ́n kà fara àwọn èèyàn káàkiri torí pé àwọn èèyàn ò tí ì ríjọba ẹ̀sìn lò yìí gbogbo àwọn wọ̀nyí wọn ò lè yọjú lásìkò yẹn àwọn náà ń bẹ láyé ńgbà náà wọn ò rójú yọ àwọn tí wọ́n ń gbé sàwọn ní ń gbé sàwọn dínú wọn àwọn tí wọ́n sì ń gbèlú lára mi náà ń gbèlú lára mi nù wọn ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ̀rọ̀ torọ́pọ̀ lọ́hún fi wà láyé àwọn bàbá yìí àti mọ wọn àti ìlò mọ wọn ó fi pa wọn lẹ́nu mọ́ yóò táwọn bàbá mẹ́rẹ̀ẹ́ta yìí ti fi láyé lẹ̀ òbí fìtínà ṣe wá pọ̀ ní Islamic world lẹ́nu wàláhi bilayi alazim ni tí ò bá súnmọ́ súnà dáadáa kó tún rí àwọn àáfàá tí wọ́n ní àbọ̀sẹ́kù mọ́ súnà lọ́dọ̀ pẹ̀lú àgbáyé àwọn sálàf èyí ó ti di kọ̀ọ̀rìjì èyí ó ti di ẹni tí máa látara ẹ̀sẹ̀ kan sí kejì tí ó sì ní mọ̀ láyé tó sì mọ̀ rò pé súnà lòún ṣe báwọn yẹn ti sọnù lẹ́ni kánrin nìyẹn táwọn sì ń tẹ̀lé àwọn ìlànà burúkú yẹn ìlànà Ikhwanul Muslimun ó wọ àwọn afẹ́ Ikhwanul Muslimun lásìkò tá a wáyé ṣé wọ́n lẹ́nu lágbàáyé ni táwọn èèyàn rí wọn gẹ́gẹ́ fa súnà ni àwọn afá mẹ́tẹ̀ẹ̀ta yìí tú àṣírí wọn náà wọ́n ṣàlàyé aburú mi lọ́dọ̀ wọn ṣùgbọ́n kí táwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fi láyé lẹ̀ tán ẹ wo báwọn ìkwánu sí wá gba ogbó òlu kan the Muslim Brotherhood ní Egypt wọ́n gba Saudi wọ́n ba Saudi jẹ́ wọ́n ti ẹ̀gbọ́n ti pọ̀ kan ní nàìjíríà lẹ́nu débi pé ẹni tọ́rọ̀ ẹ̀sìn òbá yóò mọ̀ wípé tóun ò bá tẹ̀lé lánàá wọn níbi súnà ìjẹun súnà gan lòun lára àwọn nǹkan tí òun ṣe ọlọ́run bá ní yóò mọ̀ ṣẹlẹ̀ rèé títí tọ́lọ́run bá òfin ní sí àfa olùmọ̀kan pàtàkì kù mọ́ sórí ilẹ̀ ayé àwọn yóò padà wá sọ àwọn aláìmọ̀kan dolórí wọ́n máa bi wọ́n léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn yìí gbọ́dọ̀ pálí àmọ̀kẹ́ ni wọ́n àwọn náà máa sọ ìdáhùn ẹ̀sìn fáwọn èèyàn láì nímọ̀ wọ́n ti sọnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tiwọn wọ́n tún máa wá sọ àwọn èèyàn nù المام الشعبي رحمه الله تعالى ولا تقوم الساعة حتى يصير لعلم جهلا والجهل علما wọn ò pé ayé òní dé o títí tí mo fi di àìmọ̀ká lọ́dọ̀ àwọn èèyàn tí àìmọ̀ká ò fi di ìmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kí làwọn èèyàn ń pè ní màá fà lẹ́nu ìjọba mùsùlùmí inna lillahi wa inna ilayhi raji'un à ń sọ̀rọ̀ ní kọ́nsẹ́pìtì tí ń jẹ́ súnà tó bá ti pé ní tí ń jẹ́ kọ́nsẹ́pìtì tí ń jẹ́ bídà káàkiri gbogbo wa la gbọ́ yé pé àfọ̀hún jẹ́ láì bẹ́ẹ̀ sáfà afọ́njálàbí ẹbọ ni wọ́n wù wá kẹfìrí ni wọ́n wù ṣùgbọ́n ká padà wá sínú ọ̀rọ̀ súnà gangan gangan lẹ́nìí àwọn táwọn èèyàn mọ̀ nípa mọ́jáfà súnà lẹ́nìí lẹ́tí bá ń bújọba lẹ́yìn tó bá ṣe pé political thought ní fi ń lò sẹ̀mí nínú súnà pé àwọn eléyìí tí wọ́n bá ti lè gba ilé fún wa wọ́n ń jàǹbá wa wọ́n ń gbowó ẹ̀tọ́ wa kẹfìrí ni wọ́n wọ́n kàn jẹ́ mùsùlùmí lásán níwèé kírun kẹfìrí ni wọ́n torí pé wọn ò ti fún àwọn èèyàn sálárìsì wọn kẹfìrí ni wọ́n ní táwọn èèyàn fi ń rò pàfà súnà jáfà súnà lẹ́nìí nìyẹn ìmọ̀ súnà ìmọ̀ hadith ilmu rijal ilmu isnad àwọn ìmọ̀ wọn yẹn lè ní ilmu riwayat àwọn èèyàn onímọ̀ ẹni tó bá sì wà ní láwùjọ lè ní àwọn èèyàn tiẹ̀ káwọn gẹ́gẹ́ bí afa ẹni táwọn èèyàn gbà pé ó jáfa wọ́n tó dálá hàn ẹ́rì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́yìn ni wọ́n sáré sí ká máa ha koran nìkan wọ́n bá ti ha koran tán báyìí wọn ò mọ kẹ́kẹ́ nípa rẹ̀ wọ́n bá gbogbo tí ń jẹ́ sunu mọ́ra láre ṣé kò máa ṣẹlẹ̀ ní ó pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa láàrè wá dáadáa ó pọ̀ lọ́dọ̀ wọn wọn ní kẹrọ aj ṣùgbọ́n kankan òye wọn nú ẹ̀sìn bẹ́ẹ̀ náà nílùú ẹ̀ náà ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá náà àwọn yóò wá gbẹ̀tàn jẹ́ pé àfa lélẹ́yìí àwọn àfa nìyí gbogbo àwọn kan wọ̀nyí ni ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam òun ló ta wá lólobó lórí ẹ̀ lẹ́yìn náà káwọn tó ń ṣe Ọlọ́run fi parí kí mòrò fi parí gbígbà àdìsí yìí wá ó lárakùnrin wa lọ àwọn òrí mọ́ àwọn wá òun wá lóbi ọjọ́ bíi mélòó kan nínú àwọn commentaries kan táwọn àfáà rán lórí hadith yìí wọ́n lẹ́yìn ọjọ́ kejì sọ́jọ́ kẹta òun ní oníṣẹ́ ọlọ́run wá pé Umar ibn Khattab radiyallahu anhu pé olùbéèrè tí ń ṣèbéèrè nípa nǹkan kan lọ́wọ́ wa ń jò ní ah, jó tiẹ̀ mẹ́ni náà rí Umar wá fi sọ pé ah wọn ò mọ̀ o ọlọ́run àti òjíṣẹ́ ńlá rẹ̀ nìkan náà lẹ̀ nímọ̀ nípa ẹni yẹn táwọn ibi wá ń fún nídàáhùn wípé ẹni tó wá tó wá ṣèbéèrè yìí náà ni Jibril ó wá kọ́ wa ní ọ̀rọ̀ ẹ̀sìn wa nípa díjẹmọ́ mùsùlùmí tó rásìkò gan wa ti lọ ó ní wípé gbogbo ohun tí jibril òbí àná muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi yìí tí ànábì náà sì fèsì lé lórí tí ò fi kún bàbá rí táwọn èèyàn bá ń ṣe inú ẹ̀sìn kì í ṣe ara ẹ̀sìn o gbogbo tí ń jọ́rọ̀ ẹ̀sìn wa gẹ́gẹ́ bí ànábì ti wí nínú hadith yẹn wípé ada jibril ataakum li yu'allimakum ataakum yu'allimukum dinakum jibril lẹ́ni wa àwọ̀ èèyàn ló gbé wọ̀ wá ni ẹ̀sìn yín ló wá kọ́ yín ń já sí pé gbogbo ohun tí ń bẹ́nu hadithi yìí bẹ́yìn ò bá rí gbọ́yé náà ọ̀rọ̀ ẹ̀sìn kí ẹ̀ sì máa lò ó kò tí ì rí ẹ̀sìn tọ́lọ́run bá ní a inú ẹ̀sìn kò tí ì rí ṣe bó bá tún wá lòun gbọ́yé tó bá tún wá ń ṣe nǹkan míì tó tún fi lékún lórí tí ń bẹ́nu hadithi yìí ń túmọ̀ wípé rẹ níbẹ̀ tí ń ṣe bídíà náà lẹ́ẹ̀fì rí gbogbo ohun táwọn ẹbí ṣe lálàyé nu hadithi yìí nìsín èwo ló mọ̀rọ̀ sufi jáde èwo ló mú àkídà ṣíyà jáde èwo ló mú àkídà ahmadiyya jáde èwo ló mú àkídà khawarij jáde gbogbo àwọn kan wọ̀nyí tí máa ń bẹ nínú ẹ̀sìn ó ń ṣe ọlọ́run yóò ṣàlàyé àwọn àkídà àwọn tí wọ́n tako súnà yìí yóò ṣàlàyé rẹ̀ nù hadith yìí pé ń bẹ nù súnà ìgbà táwọn ibi ò ti fẹnu kó gbogbo àwọn doctrines gbogbo àwọn deviant sect yìí ó já mọ̀ wípé gbogbo wọn pátá ni wọ́n tako súnà khawariju ni tablighi ni kódà sheikhuna mufemi rahimahullah ta'ala wọ́n ní tíjà máa ti fi ní six points tọ́lá àwọn fi ń ṣe dáwà tí wọ́n tún yà lọ́tọ̀ọ̀tọ̀ tá àmọ́ bí tí wọ́n ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wọ́n sì mú nínú sẹ́ dáwà wọn kí wọ́n sì pín islam náà sí mẹ́ta nígbà náà bí ti ṣàlàyé rẹ̀ nù hadithi pé ìpìlẹ̀ mẹ́ta ni tí ń yẹ islam àní islam àní iman àní ihsan kó sì pọ̀ nǹkan ni wọ́n wá ń polongo fáwọn èèyàn ìbájá sí gbogbo tí ń yẹ dáwà àwọn ànábì ọlọ́run ọba náà ni wọ́n kó lọ́wọ́ nù sẹ́ dáwà wọn ṣùgbọ́n anna lahum dhalik láyéláyé bó ni wọ́n fi ń bó wọn ti fẹ́ rí wẹ̀ wọn ò lè rí gbọ́yé torí pé wọ́n ti yẹ̀ kó طويلا الله عليه وسلم أبا الله سبحانه وتعالى تجي دي يجو ميجو تاسما قادي حديثي إلي كتا كما سايفي أتي صوري كم يسوي أتي نيجي بنا أقول قولي هذا وأستغفر, الله لي ولسائر المؤمنين إنه الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك